الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله ولي الصالحين وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على هذا النبي الكريم وعلى آله وأصحابه أصحاب الكرم ومن تبع هداهم إلى يوم نلقاه أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أنا الله سبحانه وتعالى àwọn ìdí márùn-ún lè ní bálẹ́bálẹ́ ní gbogbo ayé hmm, ní gbogbo ayé ó bá ní orílẹ̀-èdè kan tọ́láwẹ̀ àwọn òjì ìjọ mẹ́rin lọ yẹn tálẹ́bálẹ́ léyìí àbí wọ́n láwẹ̀ àwọn ti di mẹ́fà bálẹ́bálẹ́ léyìí kásìmọ̀ wípé ọ̀rọ̀ jẹ́ ànàbò àwọn eléyìí wọ́n ti takò òdodo bẹ́ẹ̀ ni ìfẹ́nukò gbogbo mùsùlùmí káàkiri ayé wọ́n ti takò wọ́n ti yapa rẹ̀. Àbí Allah kò jẹ́ kó ṣe ní wa bẹ̀rẹ̀ oṣù yìí kó rí àárín ẹ̀ kó sì rí yọrí sí ẹ̀. abẹ́ Allah subhanahu wa ta'ala kó mọ́ ṣe ní àgbàmọ́ fún wa lókè ìgbẹ̀ bá ṣe ń bẹ Allah subhanahu gbogbo ń ta bá ṣe ta fi sun ọlọ́run ọba ta fi sun ìwà ìyọnú rẹ̀ ọlọ́run dákùnmọ́sẹ̀ wa wá. Wọ́n na ilaha أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم فإن تنازعتم في شيء فردوه إلى الله فردوه إلى الله وانسوه إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعوا نَزَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. Olúwa wá èkì àwọn mùmí ní òdodo àwọn tánláwọn bọ́lọ́n gbọ́ àwọn tí wọ́n ní òfin ọlọ́run ọba wọn làwọn bẹ́ẹ̀ lò àwọn tó já sí pé wọ́n ma ń tọ́nà torí rẹ̀ dáwọn wọn ò délé ayé tá ká sáyé báṣubàṣu wọn ò délé ayé tá ká ibi tí wọ́n ti ń bọ̀ wá bí wọ́n ṣe rántí ibi tó ti ń bọ̀ wá bẹ́ẹ̀ ni tí lọ jẹ wọ́n gbogbo ìdòyìnlẹ̀ ayé gbogbo ìgbádùn ayé gbogbo ohun tí ń lójú èèyàn láyé wọn láti má wọn láti má irú àwọn ẹni bẹ́ẹ̀ ọlọ́run pè wọ́n dá sọ́rọ̀ wọ̀nyí òfin míì ló tún ninu yìí ẹ̀rí pé nínú àyà tó síwájú àyà yìí èyí tàà tó fún àwọn lánà ọ̀rọ̀ àmànáàjì ọ̀rọ̀ káfínú táyà kápọ́jú nǹkan séèyàn lọ́wọ́ májò yíngẹ májò bàjẹ́ ó lè jọ́rọ̀ àṣírí ó lè jẹ́ nǹkan tàà lè fojú rí dúkìá gbogbo àwọn kan wọ̀nyí láti rẹ̀ ó wá dàbí gbà wípé Allah subhanahu wa ta'ala ó sọ ọ̀rọ̀ ká sọ àmánà ká dá padà tó ní bó ti gbé fún wa ọlọ́run so mọ́ tó fẹ́ báwa sọ ó so mọ́ ọ̀rọ̀ tèmi ó wá jẹ́ ká mọ̀ wípé àwọn tí wọ́n ní mọ́nì ni wọ́n sọ àmánà àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run ni wọ́n sì jàmbá àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run ní wọ́n máa déhùn iṣẹ́ àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run na ní àdíọ́kàn wípé gbogbo ohun a ayé ṣe á padà jáwọ̀ ọlọ́run náà bá tó dá tó fi jálẹ̀ ayé jáde ló ọlọ́run wá gbèrú àwọn ẹni bẹ́ẹ̀ أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر أوي بقى Nínú ìpínlẹ̀ Kébù, kó sí àwọn ọ̀rọ̀ Gbogbo nǹkan bá ti ní ọ̀rọ̀ àwọn àbẹ̀rọ̀ ọ̀rọ̀ Ilé tó jẹ́ káàṣì rán ni. Yá ààrẹ̀ àyíwọ̀ lẹ́gbẹ̀ẹ́ أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم Ọlọ́run bá ẹ̀yin mú mi ní òdodo. Ẹ̀tẹ̀ láṣẹ Ọlọ́run. Àwọn afẹ́ńdẹ̀ ọ̀rọ̀ wa lẹ́ẹ̀kẹ́ wípé. Ẹ̀tẹ̀ láṣẹ oúnjẹ Ọlọ́run. Tí ìgbà wá yàtọ̀ kó yàtọ̀. Ẹ̀tẹ̀lé àwọn aláṣẹ nù ní. Kátẹ̀ láṣẹ Ọlọ́run ọ̀ràn yẹn ni. Torí pé Allah subhanahu wa ta'ala ó gbé fíìlù yẹn wá ní fíìlù وفي الأمر مقتض للوجوب أي يذم تاركه ويثاب فاعله Ọlọ́run bá ti pàṣẹ títí túmọ̀ sí yí pé ọ̀ràn yẹn ní kágbó àṣẹ yẹn, ọ̀ràn yẹn ní kátẹ̀ láṣẹ yẹn, ẹni tí ò bá tẹ̀ láṣẹ Ọlọ́run yóò lẹ́ni àbùkún wájú Ọlọ́run ẹni tẹ̀lá jẹ́ ọlọ́run yóò máa dẹ̀ ń tọ́lọ ń falẹ̀ tààrí ọlọ́run wá gbélé ìwà mi pé àbúrú pọ́ hà ọ̀ràn yẹn ní ẹ̀tẹ̀lá jẹ́ ọlọ́run wà àbúrú ọ̀tún kìí tọ́lọ́run ọba nìkẹ́ni kẹ́tẹ̀ láṣẹ rẹ̀ kẹ́tọ́ tẹ̀lé àṣẹ òṣè ńlá tó rán sí yín torí pé ọlọ́run ò dé gbọ́yé tó ọlọ́run ò nílò òun gbọ́ èso pẹ̀lú àwọn tí ń bẹ láyé kẹ́yìn tí ń sọ́ta wípé ọlọ́run ọba lọ́lọ́run bá a bá gbọ́ lọ́wọ́ ọba Ọ̀dọ́ tí ń bẹ láyé ká wa kọ́mọ̀ ń dá àti wa náà nílò náà nìkan náà ló dá wa. Kò láwa lérò rí tèmi níbi máa ṣe lọ́hùn. Sẹ́fẹ̀ ẹnu tèmi níbi máa ṣe lọ́hùn. Àbíká tẹ̀lé òjíṣẹ́. Ọlọ́run ní kó wá ṣàlàyé yẹn fún wa. lórí jáde ń tí ọlọ́run ó ṣe tẹ̀lé kíkan kámọ́tẹ̀ lánàbí rẹ̀ bẹ́ẹ̀ ni ànábì náà ó ṣe tẹ̀lé àbíká tẹ̀lé ọlọ́run ọba tó rán níṣẹ́ àbíyàwó àwa àbíyàwó ọ̀tún وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ wọ́n wọ́n lè lè àfi ìpè ẹ̀dìkẹ̀lú lọ́wọ́ àti ọlọ́ha. Àwọn olè ńlá àmúrè mìíràn. Àfihàn wọ́n wọ́n wá àfihàn ọ̀ṣọ́ Wọ́n wò lè àmúrí mi. Ọlọ́run kan gbogbo mẹ́rẹ̀ pẹ̀tẹ̀tẹ̀ ara rẹ̀. Àwọn tó bá jọ ọmọ àyàn ní ẹ̀sìn, bọ́lọ̀ ń pàṣẹ rẹ̀. Ọ̀rọ̀ yẹn ni ká tẹ̀lé. Àwọn tọ́lọ̀ ní mo ṣe lóbi. Ẹni bá tẹ̀lé mi ń bẹ̀ yóò gbà dáadáa. Ẹni tí ó tẹ̀lé mi ń bẹ̀ yóò gbà dáadáa. Ẹni tí ó tẹ̀lé mi ń bẹ̀ kò ní fẹ̀sẹ̀. Àtẹ̀yìn ọlọ́run bá náà ni, àmọ́ tí bá fi ẹ̀ṣẹ̀ sí ipò ẹni tí ò bá tẹ̀lé mo lè fẹ́ múnira lọ́wọ́. Ẹjẹ́ ajẹ́ kí sí bàbá ní ọ̀ràn àyà, èyí tó bá wọ́n lọ́gọ́dọ̀ ọlọ́run bá bá jẹ́dá wa, àlọ́sọ̀pọ̀ lẹ́yìn òtẹ́lé orí ọlọ́run bá fi ẹni rí ọlọ́run bá fi ọlọ́run ní fojú léwò tí ò bá tó ń bá tó kú lórí ẹ̀fẹ́ tí ń fi òfin ọlọ́run bá ráre ọlọ́run ò ní yọ́nú sí lọ́jọ́ ìgbéyàmà àwọn ọ̀rọ̀ ní sí ìfẹ́ sọ́dọ̀ máa ń bá wa sọ ó gbé wá ní pé wá àṣẹ àmọ́ ojú méjì ló wá nínú ojúmọ́ rẹ̀ ojú àkọ́kọ́ ní pé àṣẹ yẹn àṣẹ náà ní àmọ́ ọlọ́run tó sẹ́lẹ̀ lábẹ́ ẹ̀dẹ̀ tó ṣe lábẹ́ òní pé ẹni tí ò bá ráǹfààní àti jẹ́lé òní jẹ́ níyà ẹni bá ráǹfààní àti jẹ́lé yóò gbà ládàá ó ti wà lọ́dọ̀ ọlọ́run ọba nínú tírà rẹ̀ pàdé ṣàlàyé rẹ̀ yìí bẹ́ẹ̀ náà ní bẹnu súnà tọ́lọ̀ wọ́n ti wá àwọn kẹta bẹnu súnà ní Muhammad sallallahu alaihi wa sallam lẹ́yìn òrùjẹ̀lé yóò kábùkù wájú ọlọ́run yóò jẹyà níwájú ọlọ́run ẹni ibi ni ó mọ̀ ẹ̀jẹ̀ níwájú ọlọ́run Gbogbo ojú lé ní ànábì ń jẹ́ ìjẹ́ pẹ̀lú fọ́lọ́ ọmọ tó ànábì jẹ́ àwọn kan ti bẹ́nu síta náà Muhammad sallallahu alaihi wa sallam ẹni bá gbìyànjú tó ṣe dáadáa ló ṣe yóò bẹ̀rẹ̀ rẹ̀ wájú ọlọ́run pàtàkì jùlọ ó jẹ́ súnà nẹ́bì tó ti wà bá lóòrọ̀ tí wọ́n ti abandon tí ò tẹ́ fẹ́ lò mọ́ ìwọ́ wá ń lò láti fi ṣe súnà yẹn lóye òǹkà gbogbo ẹni tí bá tó ń ṣe súnà yẹn láti má tẹ̀ẹ́rẹ́ ló máa ń balára lórí wọn. Súnà lẹ́bí ló kìí sọ̀rọ̀ àyà. Àmọ́ ìlànà nẹ́bí ni táwọn èèyàn ti pọ̀ sí. Òun kápúlà ló ń di ọlọ́wọ́ máa. Bóyá náà ọ̀rọ̀ ní sọ, àbí rìn, tara rẹ̀ tó wá gbọ́ súnà nẹ́bí yẹn yé fún Ẹni tó wá gbọ́ ẹranko ìyẹnu súnmọ́ àti kìíní àti kejì ọlọ́run ní ká má ṣe àwọn méjèèjì jẹ àṣẹ tọlọ́run àṣẹ tànábì wọ̀nyínáàbì náà yìí máa ń tọ́lọ́run bá ní òòdá tó pọ̀ fún wa káwa náà jìnà sí èyí ànábì bá pọ̀ fún wa ká jìnà sí ẹ má mú jùlọ mi lẹ́yìn ò bá fẹ́ parun lójú àti àmà láyé nílì yìí náà tó fẹ́ ló tẹ̀mí ìrọ̀rùn tí ò fẹ́ ló tẹ̀mí wàhálà jìnnà àyíkó gbọ́rọ̀ sánàbí rẹ̀ àyíkó gbọ́rọ̀ sánàbí lẹ́nu ìrírí òye ìtẹ̀síwájú nínú mímọ̀ ìgbọ́rọ̀ lẹ́nu àwọn àfà dáadáa ó ti ìfìrìnlẹ̀ wípé kò sórílẹ̀-èdè kan kò sí àwùjọ ọmọnìyàn kan kò tọ́lọ́dọ̀ nìkan tí wọ́n bá ń bó ànábì lẹ́nu fún oṣù ire torí ọlọ́run tẹ̀lẹ̀ sọ́rọ̀ ànábì lọ́tọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn àyè náà fọ̀rọ̀ áàrùn tí ẹ tẹ̀lé súnà rẹ̀ ẹ tòlé lánàá rẹ̀ ẹ tẹ̀lé ìmọ́lẹ̀ tó mọ́ wa يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم بما يحييكم ẹmù mi ní òdodo ẹgbà fọlọ́run ẹni tìjábà fọlọ́run ìtìjáàbà ní sọ̀mítí bẹ́ẹ̀ kí ẹ̀jú bá ti ṣẹ̀ẹ́lẹ̀ fún kankan ó tọ̀rẹ́ ń ta gbogbo ohun tó bá ní lágbára fún ó gbà fún nìyẹn ẹgbà fọ́lọ́run wọ́lẹ̀ wọ́ sóòlì ẹgbà fún òjíṣẹ́ tó rán sí wọ́lẹ̀ wọ́ sóòlì ẹgbà fún òjíṣẹ́ yẹn ìdáadáa ẹkùn bí máa yọ̀ yìí fún nígbà tí àlẹ́bí yẹn bá ń pè ní lọ bí tó jẹ́ jẹ́ ìgbélé ayé rọrùn الحياة الطيبة النقية اتباع سنة رسول الله صلى الله عليه وسلم إيه؟ الحياة الطيبة المريحة المطمئنة في كونه إيثاق متبعا للسنة وأثر الرسول صلى الله عليه وسلم. tí ò ya èèyàn ló tẹ̀lé tí wàhálà wà níbẹ̀ ìwọ máa tẹ̀lé láti ṣe ọlọ́run ọlọ́run tún ayé rẹ ṣe fún ọ ẹni tó ti bàjẹ́ yóò padà dá ní tó ti sọnù ó padà rí iye padà gbogbo ìbẹ̀rù ìgboyà ó tóbi fún ọ tẹ́lẹ̀ ọlọ́run ó fi ìbàyẹ̀ pàyàbálẹ̀ ọkà inú dídùn yóò rọ́pò rẹ̀ fún ọ. إذا دعاكم لما يحييكم إذا دعاكم لما يحييكم gbogbo bàtà lẹ́yìn bá ti ń sọ pé ilé yẹn ṣe ẹtẹ̀lé ọ̀nà báyìí yẹn gbà ẹ̀yìn yẹn gbà bẹ́ẹ̀ àtẹ̀mí rèé ẹmọ́kò lẹ́nu bẹ́ẹ̀ bá ti ń ṣe bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ ayé yìí ṣe ni ẹni tó káyé rẹ̀ ó dáa ní tẹ̀lélẹ́nu ṣe ọlọ́run ẹni tó ló tẹ̀lé ọmọlúwàbí pé é ta náà dì lẹ́nu. Aná Muhammadu sallallahu alaihi wasallam. Kò ṣe tọ́lọ̀ ń sàánú láyé tó mọ̀ nílé àdájú. Kò ṣe tọ́lọ̀ ń sàánú láyé tó mọ rírì Ìmọ̀ rírì ànábì yẹn ìyẹn fi lórí ayé ìmọ̀ rírì pàtàkì rẹ̀ ìpọ́túnà rẹ̀ lé ìbomirin tó mú wánú ẹ̀sìn ìlòsẹ̀ ní ayé wa níbàámu sí tó ń ṣe ọlọ́ọ̀ ní káṣe lò sáwọn ìyàwó tó ní sáwọn ọmọ tó ní àwọn ọ̀rẹ́ rẹ àwọn alábàágbé rẹ àwọn adarí yín àwọn tí wọ́n náà ń so lórí fún bàbá ti bó lánàá ànábì yé ní gbogbo àwọn orígun ìṣẹ̀mí ayé a àrígbélẹ̀ ayé wọ́n mọ̀ rọrùn oyin àti wàrà lámàá pamọ́ ayé wa àmọ́ tó bá ṣe yí pé ìròrí kí lànàbì ọ̀hún wí kí ní sọ náà sẹ́ńtúrì ta wà ta ló fẹ́ máa wá kan bá àti ẹ̀ lórí ìṣesí wa ń jọ ti gbogbo ẹni bá se làákàyè kódà bí òkú lórílẹ̀-èdè wa yìí lọ sórílẹ̀-èdè míì kó wọ́n tẹ̀mí tà ń lò yóò mọ̀ pé bí ìgbà pé àwọn tí ń gbé nù rí ìmú orílẹ̀ ayé wa ni òkú lè yẹ́lò míì kó lè pátí ní jẹ́nu oko òjò mọ̀ hmm. sẹ̀mí ayé gidi tó là ń lò yìí èwo ló dáa gan tó rọrùn sẹ̀mí ayé wa ṣé ìwádìí ẹ̀wọ̀n ló rọrùn ni àbí ìgbélé ló rọrùn àbí ìṣòwò ló rọrùn àbọ́nà ẹ̀kọ́ ló rọrùn kí la fẹ́ sọ nípa insecurity gbọ́lọ́kan tí balẹ̀ má ṣébí tí ń bí ojú wípé àtẹ̀lọ́rọ̀ ànábì lọ sallallahu alaihi wa alihi ọmọ mi ní òdodo ọ̀ràn yẹn ní kátẹ̀lọ́rọ̀ ọlọ́run kátẹ̀lé ọ̀rọ̀ àná وأولي الأمر منكم أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم àwọn aláṣẹ inú yìí wọ̀húnmùl wùlátù alánnáàsì mínal umarọ́ì wàlùkàmì wàlùmùfìnà فإنه لا يستقيم للناس أمر دينهم ودنياهم إلا بطاعتهم àwọn wọ̀nyí ni wọ́n jẹ́ aláṣẹ àwọn tọ́lọ̀ fi ṣe adé orí fún sẹ̀mí ayé wa àwọn tọ́lọ̀ ní kó máa fojú tó sẹ̀mí ayé wa àwọn aláṣẹ àwọn adájọ́ àwọn àfọ́ olófin ẹ̀sìn almoftun lára wọn ni ulul amri minkum àwọn tó ṣe tí wọ́n ní ọkọ́ ní kí ẹ̀sìn lọ́wọ́ òdìdí ẹ̀sìn ọlọ́run wọ́n wá máa rẹ̀ wọ́n jẹyà fún máa rẹ̀ wọ́n dàmú fún máa rẹ̀ wọ́n gbọ́yé jọjọ nínú ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n sọ àti táhán bá gbé tí àwọn wọn ti sọ nínú ọ̀rọ̀ torí pé yòní má jẹyàn láyé bóyá sápòlìsàn ahọ́n gbé wọn wọ́n ti sọ àbí ìfẹ́nú náà wá ń gbà míì bá wọn bá gbé wọn tí wọ́n ti fá tó wá tó sì tú fáwọn èèyàn tó bá pè wọ́n sàkíyèsí wọ́n ti yí correction wọ́n èso lórí kunkun bó sì já sí wípé ahọ́n wọn

ẹ̀tún wáyà yìí náà wọnú Qur'an àwọn àhàdìsì yìí ẹ̀tún owó ẹ̀tún wo kìyàs ẹwẹ̀ jùmọ́ àwọn àfà ó náà padà wá rí pé a ah, fájúwájú mọ́ páàsì yóò ní a ah, kò lọ tó oníṣẹ́fẹ́ ẹnu àwọn yẹn ni al-ulama ar irú wọn lọ́wọ́ sọ ní Suratu Ali Imran والراسخون بالعلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب أولا نعطون صلايمي ويبين إنما يخشى الله من عباده العلماء إن الله يخشى من عباده العلماء Ọkọ̀ kan bẹ́ẹ̀ nínú àwọn àyájì Kùrán tọ́lọ bí ń ròyìn àwọn àfáà rí, àwọn àfáà dáadáa, àwọn àfáà tí wọ́n bẹ̀rù Ọlọ́run, àwọn àfáà àwọn fi wáyé. wọn wà nípò ẹ̀sìn kan láti fi kọ́rọ̀ jọ kẹrin èèyàn ní bẹ nípò mímọ̀ ipò ẹ̀sìn ìfi ń káyé jọ ní ìfi kọ́rọ̀ jọ ni ó fi kọ́rọ̀ jọ títí kò ráyè kó kọ́ mọ́ kéwú mọ́ ó fi wáyé títí kò ráyè kó ṣe wà sí mọ́ ó fi ráyé títí ní ta mọ́mọ́ ni pé àfáà ni ẹlẹ́sìn onímẹ̀sìn ni kó táwọn èèyàn lólobó nípa ọ̀rọ̀ ọlọ́run ó ti sẹ́kùn ó ti tẹ̀rì sínú ayé ó ti báyé lọ irú àwọn nǹkan lọ́lọ́run ń sọ àwọn tí wọ́n di òfin ẹ̀sìn ọlọ́run ọba mú ìdájọ́ haramu ni ìdájọ́ tọ̀hún tó wájíbù ni ìdájọ́ eléyìí mubah ìdájọ́ eléyìí mandubun aw ìdájọ́ eléyìí makruhu ni ìdájọ́ eléyìí jaiz bẹ́ẹ̀ ni wọ́n ń pe àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run wọ́n jẹ́ káyé ó fúyẹ́ lẹ́ni àwọn èèyàn wọ́n múlẹ̀ ayé kéré wọn ò bàbàrà ayé bọ́lọ̀ tẹ ẹ̀sán lábú wọn wọn ò lo ọlá bí ọlọ́lá ṣe ń lo ọlá wọ́n ń lo ọlá bí àwọn àáfàá ṣe ń lo ọlá lábẹ́ kéwú wọ́n fi mímọ̀ kéwú mímọ̀ ẹ̀sìn wọ́n fi borí ọlá tọ́lọ̀ ń ṣe fún wọn níbi ìtayé irú àwọn bẹ́ẹ̀ wà úlè lámùrí minkum ọlọ́ni ẹ tẹ̀lé wọn bẹ́ẹ̀sì máa tẹ̀lé àwọn aláṣẹ nù ìjí wọ́n darí ayé ní ti gbogbo ògbò ọ̀rọ̀ súnà owó yín ọ̀rọ̀ ọ̀rọ̀ ajé yín wọ́n bá yín fojú ọ̀rọ̀ òwò ṣíṣe wọ́n fojú ọ̀rọ̀ ìdarí ìlú kátòṣèlú àwọn tọ́lọ̀ ń kọ́rọ̀ ayé yìí lọ́wọ́ gbogbo wọn bẹ́ẹ̀ ọlọ́ni ẹ tẹ̀lé wọn torí pé ní ayé ẹ̀sìn wọn ò lè gún régé lè dúó déédé àbíkátẹ̀ láwọn wọn yìí àwọn àfáà wọ́n mọ̀ bá wọn fojú tọ́rọ ẹ̀sìn àwọn adarí gbogbogbò wọ́n mọ̀ fojú tọ́rọ ọ̀tayé àwọn adarí gbogbogbò tí wọ́n fi ní tí wọ́n ní ń kó wa lọ bí gba ìmọ̀ràn wọ́n mọ̀ gba ẹ̀kọ́ ẹ̀sìn lọ́dọ̀ àwọn ló fi já sí pé àtijọba àtàwọn àfáìsì lọ́sẹ̀ mọ́ ń ṣèlú papọ̀ gbogbo ìjọba gbogbo adarí tí ò bá lákàkó òfin ẹ̀sìn ọlọ́run láti máa gbọ́ kó mọ́ sí ẹsẹ̀ gbé láti máa wá mímọ̀ rẹ̀ láti máa béèrè àlàyé rẹ̀ lọ́dọ̀ àwọn àfáà tẹ̀sìn wọ́n lè máa sọ pé báyìí ní ẹ̀rìn báyìí ní ẹ̀ṣẹ̀ṣe àwọn ìlú báyìí báyìí wọ́n ń pariwo wọ́n ní ẹ̀sẹ̀ báyìí fáwọn ẹfojú wọn gbogbo ẹni tí bá ń darí àyè kan tí ò bá fi àwọn àfá olófin ẹ̀sìn ṣe kò ní ìrìn ní ẹ̀dá rí bó ṣe kó darí rẹ̀ a gbà fún wọn ní àtẹ̀lẹ́sẹ̀ ọlọ́wọ́ bá fún wọn àmọ́ tó bá ti dìbì pé àwọn adarí wá ní àṣẹ tó takòtò à ní tẹ̀lé wọn níbẹ̀ لأنه لا طاعة المخلوق في معصية الخالق تبا تجيت الطلون دالدا تاجون جيدا طلون هو دكين فوالا سي كاتاكو ولون وجد داوا آني تلي ibi dáàdì máa tẹ̀lé àwọn aláṣẹ ibi tó ń bá ní ká ṣe ó wà níbàmú tí ànábì ní àṣe ibẹ̀ láti máa tẹ̀lé wọn bá a bá wá ń tẹ̀lé wọn níbi ìfẹ́nú wọn kò ní ká máa wá bú wọn kò ní ká máa kìrìtìsáìsì wọn kò ní ká máa kọ̀ǹdẹ́mù àwọn ìjọba ẹni tẹ́sì bá yé tí súnà yé dáadáa kò ní máa bú olórí kò ní máa bú aláṣẹ wá sí kó máa bú aláṣẹ onídùn lẹ́nu wọn onijolenu re jù lẹ́nu rẹ̀ torí pé kò ń fi àwọn olórí ga púpọ̀ ni ẹjá gbọ́ díẹ̀ nínú tí àwọn àfá àtiwájú gan sọ ẹ̀tọ̀ fọ́rọ̀ ọlọ́run ọba tó ṣe ìṣirinlẹ̀ kátẹ̀ láwọn aláṣẹ kápọ̀ wọn lé ká bọ̀wọ̀ wọn ká mọ̀ ṣàdúrà wa bẹ́ẹ̀ la rí nínú ọ̀rọ̀ àná Muhammad alayhi Tupu pọ̀ jáǹtirẹ tí ò ló ń tó ń ṣe ọlọ́run sallallahu alaihi tí ń gbà wá wípé àwọn olórí yín gbogbo ohun tó bá wù kẹrí wọn ẹ bú wọn o takò wọn ní gbangba ẹ gbọ́dọ̀ wọn kàkà bẹ́ẹ̀ ẹ bá wọn sọ̀rọ̀ ń láàrin àti wọn nìkan wọn àti tẹ bá fún wọn ọ̀rọ̀ lọ́n tẹ bá rẹ̀ bà wọn. tán bá gbà wọlé òdà bí wọ́n bá sì gbà wọlé èyí tọ́lọ̀ ní ẹ̀ṣẹ̀ ṣe kété kó rí wá sí níta gbangba ọjọ́ júmọ́ à orí méjìà lè yóò ti mọ wá kókó ń kó ti àwọn olórí tí ó mọ yàkàyàkà wọn tí ó mọ bú wọn tí ó mọ lálé wọn àìṣerú ẹ̀ lábẹ́sì àìṣerú ẹ̀ à ń ṣàdúrà fún wọn ni à ń bẹ lọ́n kọ́ lòun fún wọn ṣe rí à ń bẹ lọ́n fún ìtọ́sọ́nà wọn ni eléyìí islam kọwa wa àná muhammad sallallahu alayhi wa sallam ó báwọn aláṣẹ yín àwọn olórí yín tó fi ẹ̀tọ́ yín dùn yín wò fún yín ẹ̀yin fún wọn lẹ́tọ̀ọ́ tí wọn kẹ́ fún wọn wọn ara àmọ́nà ni nínú ẹ̀tọ́ táwọn olórí ní wa ká bọ̀wọ̀ wọn ká wọn lé ká fún wa. káàsì máa ṣe nà sí àfún wọn sí rọ̀nì ká máa kọ́nù wọn tó họ́dà ká kọ́ wọn tó caution secretly privately kìí publicly àwọn ìwà wọ̀nyí àmànáàtì ló jẹ́ lọ́rùn tiwa agbọ̀rọ̀ di sẹ́jì ẹ̀ towards wọn tàbá wọn fún wọn láwọn ọ̀wọ̀ tí wọ́n lórí tiwa táwọn wọn wá fún wa ní àwọn ará ìjà ní lórí wọn ànábì ní wàsálù lọ́ha tó hakọ̀kún ìwọ̀ tíyàn wà bẹ́ lọ́hun báwọn ìjọba àwọn adarí tí wọ́n bá ṣe ń tẹ́ǹfẹ́ fún yín ẹ̀ ń bèèrè fáwọn ẹ̀tọ́ kan kò fún yín ẹ̀ rí wọn gẹ́gẹ́ bẹ́ tí ń jàǹbá yín tí wọ́n bò yín sí ẹ̀yin ẹ fún wọn níwọ̀ tí wọn ẹ gbọ́rọ̀ sí wọn lẹ́nu ẹ má bò wọn ẹ wá dojú kọ ọlọ́run ìwọ ọlọ́run ẹ̀tọ́ wa mọ́sà ìfọ́ wa táàbí wọ́n láyé yẹn ọlọ́run bá ní bọ́mọ̀ nàìjíríà bá ń dòndò wípé ìbò táwọn ń dì ní gbogbo ìgbà election ní gbà wọn lórí débẹ̀ àti babalá mistake yóò yẹ àsìkò rẹ̀ kúrò nípò yẹn tí ò ní jẹ́ kó débẹ̀ bèlè tí yóò tẹ̀mọ́ tí wọ́n ṣe níbẹ̀ bèlè tí yóò tẹ̀ pàṣẹ níbẹ̀ wò ẹ̀kọ́ ìpìlẹ̀ lẹ́yìn Adam Muhammad sallallahu alaihi wasallam oni man ra'a min amirihi shay'an yakrahu ani ba di kaka la la la shere to nbi ninu to nko rira pe to lo yi se yi oja o fe to mi mi ise mi ayo to rorun ko provide e fun mi anadi ni fall yesterday ko ni turu ni sùúrù láti ń bá wọn olórí aláṣẹ lò èyàn kàn lálà tẹ́sẹ̀ ní ayé èèyàn tí ẹ̀ ní ìmọ̀ bá wọn jọba jà ìmọ̀ bá wọn aláṣẹ jà èyàn mọ̀ dojú ìtà àwọn olórí eléyò sínú ìlànà wa ta'ala kò sínú ìlànà oúnjẹ ńlá rẹ̀ sallallahu alaihi wa alihi gbogbo wọn bẹ́ẹ̀ tábìí ni wọ́n tábìúnà ni wọ́n kọ́lọ̀ òforíjì wọn kó bá kẹ́ wọn ó ní mi nà ó nà jí ẹ̀yí wá kọ̀rọ̀ àrùbáà nínú súnà náà Muhammad gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbọ́ tó pẹ́ ló súnà tí ò gbélé iye súnà òye o tó bá sì iye tí ò bá lò ó ìfẹ́nú ní tẹ̀lé lábalábẹ̀ yẹn Ibn Tawus ó ní bàbá òun sùn sọ wípé mina sunnati ẹ̀yìn wá kọ̀rọ̀ àrùbá inú lànà ànábì tó fi kọ́ wa gẹ́gẹ́ bí ànábì tọ́lọ̀ ìsìlámù rán wa àwọn mẹ́rin kan bẹ agbọ́dọ̀ bọ̀wọ́ wọn ni agbọ́dọ̀ mọ́ pọ́n wọlé yuhtaramun yukramun yuwakarun yunazaluna manazilahum ipò tọ́lọ̀ wọn bá tó fi àkọ́kọ́ al-alim wal-shayba wal-sultanu wal-walid àmẹ́rẹ̀rin yìí ọ̀ràn èèyàn ni àti wọ́n ṣeré àìjẹ́nu ẹ wọn àkọ́kọ́ nú wọn àfáà ó jáfà tó kọ́nkéú ni ó jáfà tí ò kọ́nkéú ẹni ọ̀wọ̀làfáà àpẹẹrẹ dáàfí mú olùmọ̀kiri àfá àjárí fọ́ síwájú kìí ṣe olórí ogun olórí ẹyẹ o kìí sàfá jálàbí o àfá jálàbí tàbí dìí lámì ìsẹ̀sẹ̀kọ́ ayé ẹ̀tọ̀ òbíìrì wọ̀lá ayé ẹ̀tọ̀rọ̀mì bá ní wọn mọ̀gbùn ṣọ́rọ̀ àìnwà ápùlàn wà rúfà àfá òun bídíà àfá olórí ogun olórí ẹyẹ àfá ti ń wúkù àfá wúkù wúkù òun náà ló jẹ́ ìdá ìyà òkú onítúnwù awúù awúù owó àwọn ọmọ olóòkúta ẹ̀tún bàbá wọn afọ́ wúkúwúkú ó ní ẹ̀ẹ̀ ẹ̀ kúùdékun ò lè wé sí àwọn òkú náà wé sí lára wọn náà kábí sí fẹ́ ó wá ń sọ òkú èèyàn di spare part ó sọ òkú èèyàn di spare part mọ́tò àti ti machine àbí kẹ̀kẹ́ àbí tẹ́ńjì nǹkan ìwọ́nu ọlọ́nu gbọ́mọ̀ ọláfà tó ń hùkù bí wò mọ́ ọláfà tó ń hùkù ó sínú àwọn tánàbí ní apánlé àfà tó bá dúó déédé àlàáyàlèmọ̀ rọ̀bàní mùwàkọ́rùn-ún dá ìmẹ̀ fi kó ní zẹ̀mẹ́ lọ́bí kó ní mẹ̀kẹ́ tẹ́yìn ó bá gbọ́ súnà nẹ́bí yìí o gbogbo ẹni tó bá ti jẹ́ àfọ́ òdodo à ń pọ́n wọn lé ni ìwọ wọn nìyẹn tó bá tó wá lọ jẹ́ àfọ́ àkófún wa tó kọ́ ohun tí ó gẹ́gẹ́ direct ìwọ́dí méjì gbogbo ẹni bá jẹ́ àfọ́ òdodo tó jẹ́ olùmọ̀ọ́tọ́ ọ̀ràn èèyàn ní kápọ̀ wọn lé ọ̀ràn èèyàn ní káyẹ wọn sí ọ̀ràn èèyàn ní kárẹ̀rálẹ̀ fún wọn ọ̀ràn èèyàn ní kábọ̀wọ̀ wọn tó máa bọ́ wọn lọ jẹ́ àfà àkókọlẹ̀ kọ́ wọn kéwú ní kéwú súnnà kéwú bẹ̀rù ọlọ́run ó tó wá níwọ̀n kó jáfa rẹ̀ directly ẹ̀kọ́ tó mọ kéwú fi ń bá fà lórí ẹ̀kọ́ tó sì yẹ kí gbogbo mùsùlùmí máa bá fà sọ́lọ́ ọba lò nìyẹn ẹni kejì bùnṣẹ́ìbà àgbàlagbà ló ti wewú lórí ẹni ọ̀wọ̀ ni wọ́n ó dàbí ìṣe mùsùlùmí gbogbo ẹni bá dáyé sí ọ́ gbogbo orú ẹ̀yìn yóò ìbá ìjẹ́ láyé tíńsìn gbogbo orú ìran yóò ìbá ìjẹ́ láyé tó jẹ́ ó mọ̀ ìjẹ́yà rẹ̀ ìwọ́n jẹ́ haúsá kìí sáúsá ìwọ́n jẹ́ yorùbá kìí ṣe yorùbá ìwọ́n jẹ́ fúlàní kìí ṣe fúlàní ìwọ́n jẹ́ yíbò kìí ṣe yíbò ó tàbí léwu lórí kẹ̀bí rùsìn àgbàlagbà ní ìwà kọ̀ọ̀rọ̀ gbogbo ọmọ kéékèèké tí ó bọ̀ wà gbàlagbà tó wewú lórí òun ó padà tẹ̀sí lọ́jọ́ alẹ́ ti ẹ̀yìn ẹnikẹ́ni wọ̀fọ̀tọ́n àwọn àwọn wọn ni à ń pọ̀ wọn lé ni à ń ṣàdúrà fún wọn ni ẹnikẹ́ni wọ̀lúwàlì tó tara wọn jáde ẹni ọ̀wọ̀ ni wọ́n o wọn àìrí wọn fi o ẹni àpọ́lé làwọn òbí èèyàn o bọ́mọ ó bá nílé ayé gidi gbé láyé àdúgbò mọ́ gbọ́rọ̀ sáwọn òbí rẹ̀ lẹ́nu lópin ìgbà táwọn òbí yẹn náà tí wọ́n bá ti pa láṣẹ tí ò dánú ẹ̀sì kódà kójọ́ bá ló jẹ́ láṣẹ náà a máa tẹ̀lé wọn tí wọ́n bá ti pa wá láṣẹ ìtọ́lọ̀ ló yapa ìsìn ohun bẹ́ẹ̀ náà ni ìjárúgbó ìjágbàlagbà ó wewú lórí àbí ìyápa náà ni tí wọ́n bá ti náà kọlù bá ọlọ́run

ọmọ ìyá mi tẹ́kí bẹ̀lẹ̀ jẹ́ ẹgbọ́n tí wọ́n sọ wọ́n ní mọ̀lẹ̀ ìtàkọ́fàbẹ̀lẹ̀ ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ṣe kókó ọ̀rọ̀ tó wà góòdì ni ọ̀rọ̀ olóyè bí iye látẹnu àwọn àfà ńláńlá láti ìgbà tó ti fẹ́ èsàsìkò yìí àfi káàtì máa gbọ́rọ̀ àwọn ọ̀rọ̀ yíyé káàtì máa lò ó alìmọ́mù ní mọ̀nìtà ọ̀pọ̀ ilẹ̀ ìlẹ̀mẹ́ ìdáhàbàtà àfẹ́rọ́tù ẹni

bá kò lẹ́wọ̀n ilé wọn tún gbèsè ẹ̀wọ̀n ilé kò lẹ́wọ̀n ilé tún gbèsè ẹ̀wọ̀n ilé yóò ṣe lò ṣe ní ayé ìyẹn rádaràdà ránran nǹkan nǹkan jágbajàgba rédèrèdè kò sẹ́ni tí ń bá àwọn olórin forí gbáyé láyé tí ìwé padà tẹ̀ sí kódà Yorùbá máa sọ wípé ìjọba mú ni wọ́n ògùn ọ̀rọ̀ tó ti pẹ́ láyé ni ìlú kìlò ní tó tọ́jọba lẹ́yìn kan tọ́jọba ni wọ́n ni sàkọ́fà bílù ọmọrọ̀ ìzáhàbẹ̀t dùnìyà ilé ayé yìí ó ṣòfò ilé ayé yìí ó nira ilé ayé yìí ò ní rọrùn tó bá ti pé ìjọba ló kù tí èyàn fẹ́ mọ́ bá takàngbà àwọn aláṣẹ ló kù tí èyàn fẹ́

آوان أعوان آياد سلاطين apá kan yín fápá kejì agbára lẹ jẹ fúnra yín ìkúnlọ́wọ́ lẹ jẹ fúnra yín onírànlọ́wọ́ alárùnṣe lẹ jẹ fúnra yín o lè live in isolation oníwọ̀n nìkan ló máa dá ṣe tẹ̀kùn òjò ti ẹ́ tẹ̀nú òjò ti yàn kan irú ẹ̀sìn wọn ló gbé lọ́wọ́ tara o wọ́n mẹ́nu wọ́n mẹ́nu

ẹ̀rí pé kò ló níbi tàwọn aláṣẹ kò ní àbíru Allaha wa àbíru Rasula wà àbí ulil amri rí mú àbí àbíru nígbà tó kọ tàwọn aláṣẹ torí pé aláṣẹ lè ṣe wọ́n gbà ní wọ́n pàṣẹ tọ́lọ̀wọ̀n faramá lè gbé wọ́n gbà ní wọ́n lọ́lọ́run bá fi wá ọlọ́run ò fi gbé àfi wá ń bìtì wọn ń já sí pé ìtẹ̀láṣẹ àwọn olórí ó wà condition sí òfin ẹ̀sìn ọlọ́run ó wà condition sí òfin àná Muhammad sallallahu alayhi wa sallam tí ń já sí wípé àṣẹ àwọn olórí náà ní ṣe tẹ̀lé àkókò já gbọ́n pàwọ́ láṣẹ dáadáa ìjọba ti pàwọ́ láṣẹ ẹ̀ka ṣẹ lọ́run tọ́pa wá láṣẹ káṣẹ tọ́lọ̀wọ̀n faramá àní tẹ̀lé wọn bá bá wá tẹ̀lé wọn bá ti sọ síwájú kò ní wá sọ wájẹ tí ó mọ̀ wá kú wọn tí ó mọ̀ ńláàlì wọn tí ó mọ̀ yẹ̀yẹ́ wọn lẹ́yìn náà ọlọ́run wá ní فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فإن تنازعتم في شيء فردوه إلى الله وإلى الرسول Ọlọ́run ọba fọ́rùdó ìlàlọ́ ìwọ̀wọ̀ sóòlù tó bá ti dígbẹ̀ ń fa nǹkan mọ́wọ́ àríyànjiyàn ń ṣẹlẹ̀ sí nínú ọ̀rọ̀ ìsìn. àfá kan sọ pé eléyìí òun ló tọ́nà ìkan sọ pé eléyìí kò tọ́nà ìkan sọ pé eléyìí ni ìmí náà tó ń sọ nǹkan míì ó wá fẹ́ dàrú mọ́ ọ lójú èyí ní ẹsẹ̀ nílùú situation yẹn kí ni tọ́lọ̀hún wí kí ni tánàbí wí ó ti tó ẹ fi ọ̀rọ̀ àwọn náà ẹ fi ilẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول a máa ń sábà sọ state argument ìgbà míì nínú ọ̀rọ̀ ẹ̀sìn torí pé làákàyè ó yàtọ̀ ọ̀tọ̀ síra wọn bá a ti ń gbọ́rọ̀ ọlọ́run bá a ti ń wò wáyì àbí tà ń gbọ́ wá lókèèrè làákàyè tí ń bẹ lára oníkálùkù ló fi máa ń gbọ́rọ̀ òye tí ń bẹ lára oníkálùkù méjì náà sinmi léèkì kí máa ń gbọ́ yóò mọ̀ wá wáyé nígbà àgbọ́yé yóò wọn òye farudúhù ilallahi wa rasul ẹ padà sínú ọ̀rọ̀ ọlọ́run ẹ padà sọ́dọ̀ oúnṣẹ́ ọlọ́run oúnṣẹ́ ọlọ́run wá sí láyé máa ètò fílẹ̀ ní súnnà rẹ̀ ètò fílẹ̀ ní àwọn àhàdìsù rẹ̀ ẹlọgbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ kí ni sọ́lọ́run wi nínú Qur'an kini wi lori yẹn ti إن كنتم تؤمنون بالله واليوم الآخر إن كنتم تؤمنون بالله واليوم الآخر ẹ̀ṣẹ̀ eléyìí ẹgbàdà sínú ọ̀rọ̀ ọlọ́run ọba ẹgbàdà sínú súnnà náà Muhammad sallallahu alaihi wasallam tó bá dìdí wípé ọ̀rọ̀ di mọ́sálà kìláfíyà ọ̀rọ̀ tí ń mú ìyàfà ẹnu wá jẹ́ ẹ̀gbọ́ra ń yé lórí ẹ̀ ẹbá dénú ọ̀rọ̀ ọlọ́run ọba ó lè ṣeéṣe kẹrìbì tọ́lọ̀ ti lámọ́lẹ̀ ó lè ṣeéṣe kẹrìbì tọ́lọ̀ ọba ti yán ó lè ṣeéṣe kẹrìbì tọ́lọ̀ ọba ti yóò tún yé eyín dáadáa sí torí pé ìmánì mùsùlùmí ò lè dúró déédé àbí gbọ́ ọlọ́run gbọ́ ó sì gbà náà gba Kùránì òfin ọba gbọ́ ó sì gba súnnà náà Muhammad gbọ́ sallallahu alayhi wa ìgbà alùkùránù gbọ́ gbọ́ a an Allah ilaha illallah wa ashhadu

méjèèjì láàbí ń sẹ́sì ẹni tẹ́lẹ̀ yóò wáyé ìkùntún tu'minuna billahi wal yawmil akhir ẹwé kuntum tu'minuna billahi wal yawmil akhir ẹ̀sùn wílẹ̀ sí كنتم تؤمنون بالله واليوم الآخر إن كنتم تؤمنون بالله واليوم الآخر ẹni bá gbọ́ ọlọ́run ọba gbọ́ tó gbà pé ọlọ́run ló ní Kùránì ẹni gbà náà lè gbọ́ tó gbà pé ọlọ́run ló rán ànẹ́bì níṣẹ́ ìgbà tọ́lọ̀ ànẹ́bì níṣẹ́ àlàyé rẹ̀ tó ṣe ló fi ṣàlàyé Qur'an àkàwé rẹ̀ tó ṣe ló fi ṣàlàyé Qur'an àwọn nǹkan wọ̀nyẹn ló ń parapọ̀ ní jófin ẹ̀sìn irú ẹni bẹ́ẹ̀ tó sì gbà pé òun ó pàdé tó kan òun kú níjọ́ kan ayé parẹ́ njọka kan ayé bá parẹ́ tán ìgbé èdè ń bẹ lẹ́yìn gbéǹde òṣẹ́ kó wá a padà kan nínú ilé méjèèjì na ìmẹ́ndàrò nìkan wà ìmẹ́ndàrò nàíìm inú kó yà fẹ́ tí ò pọ̀lọ́ ń gbọ́ tí ò ti sẹ́rí àbí kó jẹ́lé ìkẹ̀ ilé ìgbádùn fẹ́ ń tẹ́lẹ̀ ìbá ti yé èèyàn ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ anábì yóò kà fún láàrẹ̀kà fàírún wà áṣánú ta'wila ẹwí láàrẹ̀kà fàírún wà áṣánú ta'wila ẹ̀tùn wí wà áṣánú ta'wila ذلك خير وأحسن تأويلا kátẹ̀ lọ́rọ̀ ọlọ́run kátẹ̀ lọ́rọ̀ àná Muhammad sallallahu alaihi wasallam kágbọ́rọ̀ láwọn olórí lẹ́nu àwọn aláṣẹ lẹ́nu pẹ̀lẹ̀ lólóore wà áhásánú ta'wila gbẹ̀yìn ó bá gbẹ́sì láyé pẹ̀lẹ̀ ní múyàn gbẹ́sì ilé lẹ́dẹ̀ bí ń mọ́yàn lójú bó ní gbogbo rẹ̀ dàrú pé kò yí ọmọ ọ̀rọ̀ ọlọ́run yí ọlọ́fà ọ̀rọ̀ ànábì ò yí ọlọ́fà ibi tọ́lọ́run fi àwọn àfáà sí nínú ẹ̀sìn ó dàrú mọ́ ọlọ́wọ́ bá kún pé ẹ̀sìn ọlọ́run ìmọ̀tẹ̀lé àwọn àlàyé tó ń ṣe ọlọ́run bá ṣe ìmọ̀ka àwọn olórí kún àwọn aláṣẹ tó fi rí rádùrádù tó rádùrádù nìyẹn ẹ̀ntáyé wa tí ò fi kún régé nìyẹn ẹ̀ntáyé wa tí ò fi dùn ìdí fa nìyẹn zálíkà khayrun wa wa ta'ala èyí tá a ṣe ní àlàyé lé nínú ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run dágbọ́nsà ìjòyè wa wọ́n jẹ́ ó dàrú mọ́ wa lọ́wọ́ sì já rí lò ọlọ́lá ìlàhà ìlọ̀lọ́ nínú àyà yìí ṣúrọ́tù nìsà verse 59 a rí àwọn àǹfààní kọ̀ọ̀kan tí mú nú ẹ̀ àǹfààní àkọ́kọ́ ojúbù àti àwọn àmìrì láì ta'ala wà wà àmìrì rasúlì sallallahu alaihi wasallam wa ulil amr ìjọ́ràn yẹn kátẹ̀ láṣẹ ọlọ́run àtàwọn àṣẹ ṣe ńlá rẹ̀ káti ma tẹ̀lé àṣẹ àwọn aláṣẹ àdìyí mú. ìkẹ́kẹ́jì ànàbọ́ àjàwúlì amri muqayyadatun bil ma'ruf wa rasulihi ó wà restricted ọlọ́run ọba dé pẹ̀lú kó jáde sí àṣẹ tí wọ́n ń pa wá yẹn ó ní í ṣe pẹ̀lú tọ́lọ̀ ọba ní ká ṣe nínú ẹ̀sìn ó sì ní í ṣe pẹ̀lú àṣẹ ànábì náà tí àṣẹ táwọn aláṣẹ bá ń pa wá bá ti tako òfin ẹ̀sìn ọlọ́run tànábì àní tẹ̀lé wọn bẹ̀ àmọ́ ànímọ̀ wá bú wọn ànímọ̀ yẹ̀yẹ́ wọn ẹlẹ́ẹ̀kẹta ضرورية الرد والرجوع إلى الله تعالى ورسوله صلى الله عليه وسلم عند مظاهر الاختلاف والتنازع وأنه لا يتحقق ذلك إلا بصحة الإيمان بالله واليقين بلقائه ألا كتانية yẹn يكاد صوت صلى الله على محمد عليه الصلاة والسلام nígbàtà bá sustain tí ń jẹ́ khilaf controversies láàrin ara wa tá jẹ́ mùsùlùmí sébí tá àmọ́ sọ fúnra wa nìyẹn gbogbo mùsùlùmí wá pín yẹ́lẹ́yẹlẹ́ awá pín yẹ́lẹ́yẹlẹ́ ilé òjò ilé ilé òjò ilé kí ló ń bí àìmọ́dún ti ọ̀rọ̀ lọ́rọ̀ ànábì ni àìmọ́ ìgbàgbọ́ àti ẹ̀sìn àwọn àná àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n jẹ́ àgbàlagbà àkọ́kọ́ nínú ẹ̀sìn

káwá lè padà sọ́dọ̀ ọlọ́run ká padà sínú súnà náà Muhammad alayhisalatu salam nígbà a bá ń ṣe yapa inú ẹ̀sìn àwọn tí wọ́n lè ṣe é tó bá nímọ̀ lè sọ́lọ́run o àwọn tí bá ní àmà àdájú wípé àwọn padà sọ́dọ̀ ọlọ́run gbogbo tí yẹn lò mí ìwà tó kù díẹ̀ káàdó lórí mẹ́díà àgẹ́ǹsì àwọn tọ́jọ ara wọn àìsí kíláàsù ni gbogbo àwọn ọ̀rọ̀ tí tó nǹkan tó ṣe wípé ó wà explicit nínú Quran ó clear nínú ó nínú àmọ́ jọjọ kò tó nǹkan ta ní sẹ́ẹ̀sì torí ọlọ́run ọba mọ́ ta ní sẹ́ẹ̀sì torí kò pàdé ọlọ́jọ́ kan mọ́ kó wá ń sẹ́ẹ̀sì torí ìtayé kó wá ń sẹ́ẹ̀sì torí kó lè níyì kó lè gbajúmọ̀